وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من الشيطان الرجيم ومن البدعة وأشرار الأخلاق ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل أدفع فقف ألوم jẹ́rìí wípé kò sì sí ọba kan tó lẹ́tọ̀ọ́ wípé kí a máa dẹ́sùn fún àyàfi ọlọ́wọ́n ọba kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ pé kí a fi àti ọkàn wa àti ara wa ká fi ti sọ́dọ̀ ẹ̀ ká máa fi ṣe ohun tó ń fẹ́ àti ọlọ́wọ́n ọba nìkan ṣoṣo nìkan ṣoṣo ni ọlọ́wọ́n ọba náà ọlọ́wọ́n ò pé méjì ọlọ́wọ́n ò pé mẹ́ta ọlọ́run ò bímọ bẹ́ẹ̀ náà ni ẹnìkan ò bí ọlọ́run ọlọ́run ò ní ìtàn òun nìkan lọ́ba tó pilẹ̀ ẹnìkan kan ò mọ ìpìlẹ̀ rẹ̀ òun náà lọ́ba tó máa kẹ́yìn ẹnìkan kan ò lè sọ pé ṣó lópin ṣá torí pé kò lópin kábíyèsí ọlọ́run ọba náà ọba ayérayé ọba tó dá gbogbo nǹkan pátápátá kábíyèsí ọlọ́run ọba náà ọba olùkápá ọba alágbára kábíyèsí ọlọ́run ọba náà ọba tó rí wa tán ọba arínúròdè olùmọ̀ràn kan tó gbogbo àwọn ọ̀rọ̀ yìí tá ń ka alẹ́ yìí kò sẹ́ni tó ní ìpín ìṣẹ́ ọlọ́run ọba allah táwa mùsùlùmí gbà fún táǹtẹ̀ láṣẹ táǹṣe tó pa wá láṣẹ torí ẹ̀ náà la máa ń ní èrè gbé àjẹfà fún aláàárín ara wa ní tọ́ba ti rẹ́ ẹni tí ò ṣètọ́ lọ́hùn yẹn àti tó ń ṣètọ́ lọ́hùn tó tún wá ń ṣe kàn ní pẹ̀lú ẹ̀ àtọ̀kùn pélé tí wọ́n ń ṣe kò sí nínú ìlànà ọlọ́run ọba ti wa kò sí nínú ìlànà ẹ̀sìn táwa mùsùlùmí a máa ń fa láàrin ara wa á ń bèlè ká tẹ̀sí wá rẹ́ lómi tóun ti ẹ̀sìn lágbo ìdáàmú pàápàá tó wá rò pé òun wà lójú ọ̀nà ìdí ọlọ́run ọba fi lọ́lẹ̀ wà láyé àní dákẹ́ àti ká máa fọ̀rọ̀ ránṣẹ́ sọ́dọ̀ gbogbo sí àwọn èèyàn bẹ́ẹ̀ káàkiri àgbáńlá yìí adúpẹ́ fọlọ́run bá lórí oríire tá a ṣiṣẹ́ yìí ọlọ́njọ́ ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o ajá ìtakú sọ́nà bí èfi o oríire yìí bí a ṣe o àdúgbò tá a fi ní ṣe islam ní mọ́ àti máa fi kàn wá o nítorí tó máa wá ń dé bá ní lágbo islam sínú tó máa wá bẹ̀rẹ̀ sí fi nǹkan kí ẹ máa máa jọwọ́ rú tí mo wá ṣe ń tọ́lọ̀ ọba òní kó ṣe àti kí ẹ máa wá pa ń tọ́lọ̀ ní kéèyàn ṣe jì ọlọ́run ṣe máa fi wẹ́ kàn wá o akíra wa kó oríire lẹ́ẹ̀kan sí àti ẹ̀ ọlọ́run fún gbogbo àwọn tí ò tí ì mọ oríire lóríire kọ́lọ̀ ń jẹ́ káwọn náà ti tì mọ́ kọ́ lè jẹ̀fà kí wọ́n tó kúrò láyé wọ́lọ́run kò sí fọkànbalẹ̀ kò sí rètí ọ̀la kò sí rètí àtúbọ̀tán rẹ̀ fẹni tí ò bá jọ́sìn fọba tó ní ayé àtọ̀ fẹni tí ò bá mọ lọ́lọ́run alágbára ọba ayérayé ẹni tí ò bá mọ bẹ́ẹ̀ lọ́lọ́run táwa mùsùlùmí ń jọ́sìn fún màlúù jẹ́ bẹ́ẹ̀ tí ò bá yìí ti gbà bẹ́ẹ̀ á kò sí lè fi ọ̀la o torí pé kò ń ṣe àhesọ pé ọlọ́run yìí òun ló ní àlìjẹ́nà òun ló ló dá wa òun ló ń pèsè gbogbo nǹkan òun ló látẹ́gùn tó ń fẹ́ káàkiri òun ló lẹ̀ ní tá à ń lò yìí òun ló ní gbogbo bá a ṣe jẹ́ bá a ṣe dà ọ̀la wa tó ṣẹ́kù tó sábà pàápàá táì tí ì mọ́ yẹ́sùn nígbà tó bá di lamọ́ tó máa fi tó kàn ọba tó ní tó mẹ̀ní tó mà ná wa tó tún jẹ́ fún náà ló tún mọ ọ̀la wa kó tó ṣẹlẹ̀ ó lọ́ọ̀mù tó bá yẹ ti gbà fún ó ó ń darẹ láàmú ni ó ń lálàsí àkókò tó ní láyé ni ó ń bàsìkò yẹn jẹ́mọ́ rẹ lọ́wọ́ ni àfi kò gbà fọlọ́ ká gbà fọlọ́ ìyẹn kan ní ìsinmi ń bẹ ìdíkiri láàyè tẹ̀tùmọ̀ ìnọlẹ́kọlọ́ ó dìgbà tó bá tó fi tọ́lọ́run sọ́kàn tó tó rò pé nǹkan mi tún lágbára nǹkan mi tún tó sìn lẹ́yìn ọlọ́run ó dìgbà tó bá gbà pé kò sí nǹkan kan tuntun tó sìn kò sí nǹkan kan tó já lágbára kò sí nǹkan kan tó dóòlù kápá lẹ́yìn ọlọ́run ìgbẹ́rọ Allah subhanahu wa ta'ala kọjọ akọjú ìṣẹ́ wa nílẹ̀ lórí òdodo náà kó dẹ̀ làwà kúrò ní gbogbo tó lè ṣokùn fa orí ibi fún ní alájọkùn tọ́lọ́ akíra wa káàbọ̀ lójúmọ́ ọ̀tún ní sínú ìjókòó wa jókòó ìdánilẹ́kọ̀ọ́ wa nínú àwọn àlàyé ọ̀rọ̀ tí a lè ṣe bọ̀ ibi tá a bá dé lọ́sàn tó kọjá eléyìí tó ń bẹ níbi mímọ̀ àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run àǹfààní rìgọ́n yànnà àwọn àǹfààní tó ń bẹ níbi orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run kùn ala rijlayk. àwọn eléyìí ni àlàyé tí a ń ṣe bọ̀ fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá ati ti sọ díẹ̀ nínú ẹ̀ a ti jẹ́ ká mọ̀ wípé nínú tó jẹ́ àkọ́kọ́ tọ́lọ́ ń ṣe lọ́rùn rẹ̀ lórí àwọn ẹ̀dá òun náà ni pé ká kọ́kọ́ da ọlọ́run ọba wa mọ̀ téèyàn kọ́kọ́ mẹni tí ó jẹ́ ọlọ́run téèyàn bá ti mọ ọlọ́run lámọ̀dójú kò tún sí nǹkan tó tún fẹ́ chíǹjì ìtàlẹ́jọ́ ọlọ́run kúrò lẹ́nu ẹ̀ ẹ̀dá tó ń béèrè pé ta lọ́lọ́run ó yẹ kó farabalẹ̀ kí wọ́n júwe ọlọ́run ọba fún mi ọba ti júwe ọlọ́run fún un dáadáa pẹ̀lú àwọn àkàwé tá à ń ṣe mo nígbà wípé pẹ̀lú ògo ọlọ́run wóróworó tó ní tẹnu ẹ̀ jáde mọ́ ṣùgbọ́n tí yẹn ò bá mọ ọlọ́run kò sí tí yẹn ṣàìní sọ́ránṣẹ́ sọ́lọ́run kò dẹ̀ sí ìwà tí yẹn ṣàìní máa hù wọ́n tó ti mọ ọlọ́run ọba dáadáa ìwọ̀nba la máa wá kìlọ̀ fún pé kó má hùwà bàjẹ́ kó má ṣe ohun tí ò dáa ọba ṣe ń rọ ọmọ kan tó ṣe hùwà burúkú wà tí ò dáa kò tí ì mọ ọlọ́run bákan méjì ni inú kọ́yẹ́ pé làákàyè ò tí ì gbó débi pé kó ti mọ̀ tún mọ ẹni tá à ń pè lọ́lọ́run àbí kẹ̀kẹ́ làákàyè ẹ ti gbó ṣùgbọ́n kọ́yẹ́ pé kò farabalẹ̀ ó sì ń gbèsè láàyè nínú òròrí ẹ̀ ṣùgbọ́n táwọn bá ti dá ọlọ́run mọ̀ òbí ò ní ní wàhálà kankan tó ń ṣe kan lọ títí má a ti mọ̀ pé tó wọn bá ti ń bi tọmọ yẹn wà ọmọ yẹn máa mọ̀ pọ́ tíyàwó bá mọ ọlọ́run kò ní ìdípẹ́ kọ́kọ́ máa wá darẹ̀ láàrin máa wá tójú bọ́nú fóònù ẹ̀ máa wá sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ á ti mọ̀ yí pé kódà tọkọ wọn bá tiẹ̀ rí òun ní tóun fẹ́ ṣe ibi tóun wà yìí ibi tóun fẹ́ tẹ̀lé orí fóònù yìí àti ibi tóun fẹ́ lọ yìí àti ibi tóun ṣe yìí ọkọ̀ sí léwu rárá rárá ó gbàgbé kan lọ àbúgbà àlejò kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rọ àbá pé sẹ́ni yóò bá rí ọlọ́run kọ́ sábà ti mọ́ta ló ń jọ lọ́hùn ọba tó ń rí wa ní kété táà lè farapamọ́ fún ọ̀nà lọ́hùn tóníkàlùkù bá ti mọ̀ ọ́ ọ̀gá tó gba ní síṣẹ́ tó bá mọ̀ lọ́hùn kò ní jàǹbá àwọn ọmọọṣẹ́ níbi ẹ̀tọ́ tó yẹ kó fún wọn àwọn tó gbà síṣẹ́ àwọn náà bá mọ̀ lọ́hùn wọn ní jàǹbá ọ̀gá wọn kan wá lọ sóṣọ kíní sísé kámẹ́rà kan wá lọ fi kíní bolójú kan wá bẹ̀rẹ̀ sí jalè níbi iṣẹ́ rárá àyìnbó ọlọ́run ni ẹ̀wọ̀n pé kí kámẹ́rà máa gbé kọ̀gá máa rí ọlọ́run ọba tó jẹ́ ọba tó ní ẹ̀yìn àtọ̀gá ń àti ibi tẹ̀ ti ń ṣiṣẹ́ ọlọ́run máa jẹ́ balẹ̀ torí ẹ̀ olùpáyọ̀ ọlọ́run ó dùn bá dà nǹkan pọ̀ pé kò ní kò ní jàǹbá mi kò ní fún mi mi ní regret bí mo bá ṣe mistake lè wáyé o kò ní jẹ́ ó ṣe mímọ̀ ọlọ́run ni ọ̀ ni bá kọ́lé tẹni tó mọ ọlọ́run ọkàn yẹn balẹ̀ yẹn sùn nù lé yẹn yẹn hàn torí pé yẹn mọ̀ fún mi àbòsí ò lè tọ̀dọ̀ níbọ̀ mi dọ́dọ̀ mi àá kò lè fún mi ọlọ́run ó máa ń mú ìfọ̀kànbalẹ̀ bá àwùjọ àti mọ̀ wípé kò síbi tó fẹ́ sá sí kò síbi tó fẹ́ ṣe tọkọ náà bá mọ ọlọ́run á mọ̀ pé ni ìyàwó òun máa dáhùn lórí ẹ̀ níjọ́ gbọ́dọ̀ àkàyà wọn torí àfi kò mánéjà lébà ara ìyàwó ẹ̀ kò mánéjà lébà ara ọkọ ẹ̀ kò páyà ọlọ́run pẹ̀lú tó bá ń ṣẹlẹ̀ láàrin wa tiẹ̀ títí kó máa fi tiẹ̀ kó bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé ṣèbí kì í ṣe òun ìwọ ń ṣe dáadáa yẹn torí ẹ̀ èmi torí pé ọ̀lẹ́rí yọ̀ọ́nù ọlọ́run ni ìwà máa wá ṣe lọ bẹ́ẹ̀ mímọ́ ọlọ́run ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ ńlá kan eléyìí tó dùn ún rìn ní gbogbo ààyè tó dẹ̀ ju dúró lé lórí tó ṣe rẹ́ẹ̀sì lé torí ẹ̀ ẹja kọ́kọ́ fi ta lọ lọ́hùn ká kọ́kọ́ jẹ́ kó dúró lẹ́mí àwọn ọmọ wa ká jẹ́ kó dúró lẹ́mí àwọn ọmọọṣẹ́ wa ká jẹ́ kó dúró lẹ́mí àwọn aya wa ká jẹ́ kó dúró lẹ́mí ọkọ wa ká ṣẹ̀ṣà ìmọ̀ ọlọ́run lọ́kàn ìdá ọlọ́run ọba mọ̀ màrífàtò wọ̀ọ̀hì ká ṣẹ̀ṣà ẹ̀ ní tọ́pìkì kan tó ní agbára tó jẹ́ gbòógì sábà máa fi ràn ara wa létí nínú ẹbí wa ní gbogbo ìgbà á jẹ́ kọ́kàn wa balẹ̀ á jẹ́ kí ẹ̀mí wa sílé ẹnì kankan ní wa ò ní gbé kọ̀rọ̀ wa bàjẹ́ ká máa ṣe bí ẹni eré ní gbangba tọ́jú ọlọ́run bá kójọ kójá mọ́ ta ló ń jọ́ lọ gbogbo ta ló ń jọ́ lọ tó ní kápá láti ṣe bó ṣe gbọ́ gbogbo tá à bó ṣe rí gbogbo tá à bó ṣe rí tó wà lọ́kàn wa gbogbo tó kù tọ́lọ̀ ń dá ò ní kápá bẹ́ẹ̀ o tó fi máa ń gbọ́ ní gbogbo ìgbà níwọ̀ tó kì í ṣe mùsùlùmí tó fi máa ń rò pé àbí wọ́n ń bu ẹlẹ́sìn mi ní kálá tẹ́tí kò gbọ́ kò rí bó ṣe ń ro yẹn o ànábì wa ayé sáwò mọ tó wà lọ́kàn sí ní adìyẹ ànábì wa Muhammad sàzà kò mọ tó wà lọ́kàn wa ìwọ̀n tá à ń sọ lọ́wọ́ yìí ànábì wa ayé sáwò gbọ́ ànábì wa Muhammad ò gbọ́ kò sí ìyẹ àwọn ènìyàn ò gbọ́ gbogbo tá à ń sọ yìí Jésù ò gbọ́ tí anabi muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ kò gbọ́ tí mò ń sọ yìí kò gbọ́ anabi adamu gbọ́ tá à ń sọ lọ́wọ́ yìí kò rí wa àwọn tá à ń sọ yóò rí wa ògún ò rí wa mítà wà iṣẹ́ ògún ò rí wa bàtálà ò rí wa ọya ò rí wa irun malẹ̀ kan ò rí wa mítà wà yìí ló rí wa Allah ẹ̀hẹ́n ó yẹ kí làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ṣí bẹ́ẹ̀ ní ìsìn pẹ̀lú àwọn àlàyé yìí tó bá ti wá mọ̀ pọ́lọ́ yẹn ni wọ́n gbà fún ló dúró tó ń ṣe tiẹ̀ wọ́n gan ní ṣe tí ò dá kọ̀rọ̀ rí pé wàá rí fẹ́ ti ọlọ́run yẹn pé ah subhanallah mi gbọ́dọ̀ ṣe tí mo fẹ́ ṣe yìí ah irọ́ pẹ̀dá ló fi wà nínú ìtàn arákùnrin kan ẹni tó fẹ́ bá ọmọ ọkù ẹ̀ ṣe ṣìnà ọjọ́ kìíní àná ọ̀nà ti ṣí ó ti ọmọ yẹn wọ́ lójú gan kò rí ṣe nígbà tó ọmọ yẹn wà stranded àwọn ẹwà dípò nídìí owó kí ni tí mò ń sọ láti jẹ́ àmà ṣe lé ní o ti nídìí owó àti máa fún ẹ kódà máa fún ẹ ju tó fẹ́ lọ ṣùgbọ́n kí ni ìyá máa ṣe ó wá fún ni tó ń béèrè ó wá bu ọ̀nà ilé wọ́n tilẹ̀kùn sẹ́ni kankan torí wọn kódà wọ́n ti bọ́ra ó kú kí wọ́n bẹ̀rẹ̀ ọmọbìnrin yẹn kan sọ fún mi pé ah ṣùgbọ́n bẹ̀rù ọlọ́wọ́ ọba tó ń rí wa gbólóhùn yẹn báyìí mo tọkùnrin ti ń lé láì mọ iye oṣù lẹ́yìn tí ò rí torí ẹ̀rọ pọtíǹtì ẹjọ́ kan tí ò sẹ́ni kankan bẹ̀ ọmọ yẹn kàn rán létí ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo gbulegbule rẹ̀ dẹ̀ wálẹ̀ lè jáde ọlọ́run nìyẹn torípọ̀ ọmọkùnrin yẹn mọ ọlọ́run ṣùgbọ́n ṣètò ní bolójú bolọ́kàn ìjọ kó rán títa lọ́lọ́run nígbà tó fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ó sì rẹ̀ ní rán létí ẹni tó fẹ́ ṣèbàjẹ́ pẹ̀lú ẹ̀ kò sí tí fi gba kí ni lọ́wọ́ ọkùnrin ìjọ lọ́wọ́ lọ ó ṣàyẹ̀ kó bọ́ lọ́wọ́ délẹ̀wì yẹn jẹ́ ń sọ fún tẹ́tẹ́rẹ́ ń sáà pèlú ọlọ́run torí ẹ̀ a ní tó ń sìn lẹ́yìn ọlọ́run wọ́lọ́ọ̀hìn ó ṣàṣedà sí i má sìn kàn ní ìmọ̀ ọlọ́run nìkan ni kò máa sìn gbogbo tó onígbàgbọ́ nínú ẹ̀ tó sọ gbogbo ẹ̀mí ẹ̀ tó sópọ̀ mọ́ yẹn wọ́lọ́ọ̀hìn ìfàsókòṣòfò àwọn kan ni wọ́n plan ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ fún ẹ àwọn ìròrí àwọn kan ni plan àwọn kan ni ideology àwọn kan ni kìí ṣe tó wá látọ̀dọ̀ba tó ní ẹ ẹni tó ń gbọ́ ń sọ tó rí wa tán tó mọ̀ wa tán tó lẹ̀mí tá a fi mí tó látẹ́gùn tó ń fẹ́ yìí àbótẹ ẹ ká béèrè nígbà tẹ ti sọ tọrùn yẹn sọ ẹni tí wọn sì ní yẹtẹ oríṣiríṣiríṣiríṣiríṣi ká béèrè pé Ọlọ́run wo ló wá ní òjò tó rọ̀ ṣé Ṣàngó ló ní ni atẹ́gùn tó ń fẹ́ ṣètò ògùn ni ilẹ̀ tó ń ṣú tó mọ́ ṣètò Jesus ni irúgbìn tó jáde láti inú ilẹ̀ ṣètò ọya ni àbí ta ló ní àwọn nǹkan nínú gbogbo nǹkan yẹn ẹ ṣàfihàn tó oníkàlùkù ní sọ́dọ̀ oníkàlùkù ẹni pé ẹ̀lẹ́ ní kankan ṣàfihàn sọ́dọ̀ ẹni kankan nínú wọn ju pé ọlọ́run ló ní gbogbo ẹ̀ ọba tó ní gbogbo ẹ̀ là ń pè ní pé kẹjẹ kájọ parapọ̀ ká máa jọ́sìn fún á fi fọkànbalẹ̀ sínú ayé wa ó nìkan náà ló lè ṣe àbí ọlọ́run bá kó jọ àwọn kí nìyí yí àwa dáadáa láti lè ṣàlàyé ẹ̀ báyìí wàláhì ká ní pé yí àbí ọlọ́run bá kọjọ kó jẹ́ kó túbọ̀ yé wa o kó lè jọ kó bá fi yí àwọn tá à ń ṣàlàyé ẹ̀ fún yín náà kó jẹ́ kí wọ́n lè mọ alámọ̀dójú kó àwọn anábì ọ̀rọ̀ nínú àwọn béèrè tọ́lọ́run máa ní kí wọ́n béèrè lọ́dọ̀ àwọn tọ́lọ́run rán wọn sí tó bá ti béèrè béèrè yẹn ó máa ń sún la káyà rẹ̀ yẹn mọ́ ló máa ń fa tọ́pọ̀lọpọ̀ àwọn ìyẹn fi máa ń gbà Islam nígbà náà ni tó dá sánmà ni tó dálẹ̀ àpánọ́lọ́ ta ló dẹ̀yìn fara ara yín àná lọ́run láti ẹni tó dáhùn bàbá ńlá yín àná lọ́run kí ló wá dé tẹ̀sí wá sí nǹkan mi lẹ́yìn ọlọ́run táwọn kan yẹn ni wọ́n dá yín àfàmọ́ yẹ kọlùkù ká máa ń la yẹ kọlùkù àwọn náà bí wọn á bèrè wọn pé sáà lè fẹni tó ń dá nǹkan wí ẹni tí wọ́n dá jẹ́ pé òun náà lè dá nǹkan ó máa ń sólà káyà àwọn yẹn má láti mọ̀ ọlọ́run ṣùgbọ́n pọ́blẹ́mù àwùjọ láti àwọn èèyàn kan jókòó wọ́n dẹ̀ design oríṣiríṣiríṣiríṣiríṣi ẹ̀sìn wọ́n dẹ̀ fi scam àwọn èèyàn àwọn èèyàn kan jókòó wọ́n dẹ̀ design oríṣiríṣiríṣi ẹ̀sìn wọ́n dẹ̀ fi connect ara wọn àwọn asọ́jìbí awó pẹ̀lú tó bá ti di lọ́nà síbi máa ń rí àwọn ọmọ ẹ̀dókè àwọn ọmọ ẹ̀dígbì báyìí connection ni wọ́n sọ dì láàrin ara wọn láti máa fi ṣe oríṣiríṣi àwọn nǹkan míì jáwá béèrè lọ́wọ́ ẹ pé ta ló sọ ọdún tó kù tó fẹ́ lò láyé fún ẹ tó bá padà kúrò ń bí tó lọ síbi tí àwọn ẹni ìṣíwájú ti lọ kí ni tó fẹ́ máa lọ sọlọ́dọ̀ ọlọ́run jọ gbé làbẹ́ àmọ́ àwọn tẹ́jọ́ ń ṣe tẹ́ẹ̀ṣe láyé tí wọ́n bá ti lọ tán ti mú mi ṣe wọ́n ti ti fèsì àwọn ẹlòmíì wọ́n ti gbàgbé wọ ìwòsàn rẹ́lífáǹtì mọ́ wọ́n ti lọ ayé rí ẹ wọ́n ń pè ẹ lọ́rọ̀ ayé jẹ́ táwọn bá ti rí ẹ mọ́ ẹlòmíì lókùn náà ti fẹ́ máa kàn sí torí ẹ má jẹ́ kẹ́tàn ayé má jẹ́ kó wọ́ ẹ kúrò lójú ọ̀nà àti lìdádúró kò rí pé ọlọ́run tó dá ayé àtọ̀run lèmi fẹ́ máa sìn mi ò sin tán dá mà èmi ò jọ́sìn fún un tọ́lọ́run ọba dá mà èmi fẹ́ máa sin ọba tó dá mo fẹ́ máa ṣèjọsìn mi mo fẹ́ máa darí ẹ̀ sọ́dọ̀ ọba tó dá ayé àtọ̀run oríkèéríkèé ara mi mo fẹ́ máa fi wólẹ̀ fọlọ́run take a decision lónìí kó kàn tiẹ̀ bẹ̀rẹ̀ má nísinsìnyí táyé fẹ́ sọ àwọn èèyàn jẹ́ láàmú wá wá ẹ wálé wọ́n á kọlù ẹ wọ́n á foríṣiríṣi nǹkan tù ẹ lójú wọ́n náà ti lọ́ọ́ ṣe Islam at your age pẹ̀lú gbogbo àwọn position tẹ́ dìmú lọ́dọ̀ wa yìí pẹ̀lú kí ni èrò ni o gbogbo nǹkan yẹn ẹ̀tàn jẹ́ ni o má yẹ kéèyàn kankan má yẹ kó ba ọrùn ẹ jẹ́ o sórí ayé a rò pé ibi tí mo wà náà mo ń ẹ̀ gbogbo tí mo fẹ́ nínà ni mo ní rárá ìyẹn ò dì sámi pé n tó ń ṣe yẹn jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba ayé fún wa ni pé òun rahma òun fún gbogbo wa láyé àtẹni tí ó gbogbo wa ló máa kẹ́kọ̀ọ́ ìyẹn ni tí ọba ayé tó dé ni wọn náà ṣe torí ẹ̀ ló fi lọ́lá torí ẹ̀ ló fi kọ́lé lọ́wọ́ náà fi wà ókè everybody ló máa wà ókè láyé everybody náà ló dẹ̀ tún máa wà stranded láyé ọlọ́run ṣe ṣètò ayé nìyẹn òfò dìtámì pé ibi tó wà ẹ́ wà ókè ló yẹ kí gbogbo nǹkan ẹ máa bọ́ sọ́rọ̀ ọ̀run rárá o bonus ni gbogbo òkè ta ayé fún everybody anabi sallallahu alayhi wa sallam inna Allaha yu'ti ad-dunya liman yuhibbu wa man la yuhibbu wọ́lá yọ́ọ̀tìlì ìmánà ìlà mánà àhábà ọlọ́lọ́run máa fún àtẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ everybody lọ́lọ́run máa jẹ́ kí ó lẹ́tọ̀ọ́ sí ayé láti jọ ń gba atẹ́gùn ọlọ́run sára lọ́fẹ̀ẹ́ tó jẹ́ pé kì í ṣe ohun tí wọ́n ń sìn lónìí atẹ́gùn tó ń gbà yẹn láti jọ ń jẹ irúgbìn tó jáde láti inú ilẹ̀ ọlọ́run tó jẹ́ pé kì í ṣe ohun tó ń sìn lónìí ọba tó ọba tí wọ́n gbẹ́kẹ̀lé tó ń sìn yẹn kọ́ ló ní ọ̀sán àtòrò òjò pé ẹ̀mí tó wà lára wa tá a fi rìn lọ nìbọ̀ yìí ọlọ́run ló ní àdẹ̀jọ́ ń jàǹfààní ẹ̀ ọlọ́run tí wọ́n gbà pọ̀ ọlọ́run nìyẹn tó ń sìn yẹn ọlọ́run tiẹ̀ tó ń yẹn kọ́ ló lẹ̀ ní ara ẹ̀ òjò tó ń rọ̀ sára fi ń sílé tí fi ń yọ ọlọ́run ọba wa wọ́n náà dẹ̀ ní access lójú yẹn kì í ṣàwá tá à ń kírun nìkan ṣó tá a gbà fọ́lọ́ yẹn nìkan ṣó là ń lò àjọ ń lò ní. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àǹfààní tọ́rọ̀ ń fún wa tó fi kojú ẹ tó fi ketí ẹ tó fi kan imú ẹ tó fi kọ́ ní kiri kara wa ọba tó da sílẹ̀ fún ẹ ó fún ní kálukú ni kò fáwọn tá à ń sin nìkan àtẹni tí ò sí náà wúwo alájọ ni níta anábì sọ yẹn nínú hadith yẹn àtẹnitọ́lọ́hún fẹ́ àtẹnitọ́lọ́hún fẹ́ ìtumọ̀ rẹ̀ nípa àtẹni tó jẹ́ olólùfẹ́ ọlọ́run tó ń ṣe tọ́lọ́hún fẹ́ àtẹni tó ń ṣe tọ́lọ́hún fẹ́ ọlọ́run yọ̀ǹda oníkálukú pé ẹ máa lò ó àǹfààní ọ̀fẹ́ ni táyé yìí o ẹ máa lò ẹ máa lò àkàwé kan tó lè súnmọ́ láàka ìwà ní kékeré tọ́lọ́hún bá ju bẹ́ẹ̀ lọ nínú ọlá rẹ̀ ẹni bí kí àwọn nẹ́tíwọ̀kì bíi MTN bíi Glo bíi Tara bíi atẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kí wọ́n ṣí kí ni wọ́n kalẹ̀ níbi àárọ̀ yìí kan free call àtẹ̀wọ́ tó ní kọ́kàdé lórí fóònù àtẹ̀wọ́ tó ní everybody free call oya to any network àgbẹ̀dẹ́ ká lóògùn náà kàn mú fóònù àkàn já nọ́mbà àkàn máa ẹlòmíì á lo àádìí tiẹ̀ ẹlòmíì á lo àfi ṣèǹkan gidi àfi kọ́ làwọn fámìlì ẹ̀ tó ti gbóhùn wọn ti pẹ́ tí òróró ra káàdì pé wọn tó fẹ́ ṣàtijọ́ pé ọ̀fẹ́ ló bá dé ọ̀fẹ́ ló bá dé ó dìsáfẹ̀ dúró ní kọ́kàdì ṣùgbọ́n ó ti wà lọ́fẹ̀ẹ́ àkàwé kékeré nìyẹn gbogbo táǹdù láyé free network ni sẹ́nìkàlùkù ní access ṣá máa lò ṣá máa lò máa lójú yẹn máa létí yẹn máa lò alùpàdùnà yà ọmọ ìrìn nàánì ọlọ́run ẹ̀ láti kíámọ̀ wá béèrè lọ́wọ́ wá nípa gbogbo ìdẹ̀ra tó ń ṣe fún wa yẹn pé ìdẹ̀ra tí mo ṣe fún yẹn jẹ́ ìfìsì ní jẹ́ fi jọ́sìn fèmí ọlọ́run ìjẹ́ fi wúlẹ̀ fèmí ọlọ́run ìjẹ́ gbà fèmí ọlọ́run ni mo ṣe é àbí ohun tí mo dá lẹ́tí lọ ń wólẹ̀ fún lẹ́tí lọ ń bàbàrà ọlọ́run á béèrè lálẹ́kẹ̀ àmọ́ lọ́wọ́ wa kó tó dijọ́ béèrè ó ti ti ya ṣe lọ́nà fẹ́ kó ṣe. anábì sọ̀rọ̀ sára wa ní wọ́lá yọ̀ọ̀tì ìmánà ìlà mánà àhábà ọlọ́run ní fẹ́ni kan ní ìmánì ìnígbàgbọ́ ìmọ̀ ọlọ́run lọ́kàn ìmásílọ́run kò wọ́pọ̀ àfi fáwọn tọ́lọ́run bá fẹ́ràn nìkan wọn náà dẹjọ jọ ronú kó kí wọn náà tún kó kúrò mi tó wáyé kó bọ́ sí ọ́ndà àwọn tọ́lọ̀ ń fẹ́ràn tọ́lọ̀ ń bá ní kó máa kírun kó máa ṣe Islam ẹni tọ́lọ̀ ń fẹ́ràn ni o. oríire yẹn kò wọlé o kò wọlé o ẹni tọ́lọ̀ ń bá fi lè kẹ́ sànà ẹni tọ́lọ̀ tó bá fi lè bẹ̀rẹ̀ sí ṣe islam wọ́láhì ẹni tọ́lọ̀wọ́n fẹ́ràn ni kọlọ̀ kójọ kó ṣe wá nínú àwọn olólùfẹ́ tó fẹ́ràn délẹ̀ délẹ̀ tó pẹ́ sá ń sọ fún pé kẹ́ ṣe islam yìí náà wọ́láhì à ń pè é pé kẹ́ wá di olólùfẹ́ ọlọ́run tó gbogbo orí tí yẹn bá wá ní láyé torí ó yẹ ká fi ṣàlàyé orí tẹ́ni tí ọlọ́run ọba ò fẹ́ràn tí ò ṣe tọ́lọ́run fẹ́ tọ́lọ́run kàn fún lórí ọ̀fẹ́ orí tó bá gbà á rojọ́ lórí ẹ̀ lálẹ́ kẹ́yà á padà wá dìbalẹ̀ jàǹbùrù sí lọ́rùn pé mo ṣoore fún kẹ. mo wa ẹ ìwọ san dáyé wa ọwọ́ ajá kẹfìrí wá lọ sí tí mo dá apàdà wa jẹ̀yà jẹya bí ìtàn ànábì Adam nípìnlẹ̀ tọ́lọ́ ní kó wà lálejò náà ọlọ́run dẹ̀ fún ní instruction ṣètọ́ni dẹ̀ ti lọ bá ń bẹ̀ ẹni tí ò dá ẹ síbẹ̀ ó wa bá ẹ ó dẹ̀ tàn ẹ ó dẹ̀ gbẹ̀tàn jẹ́ tiẹ̀ ṣe padà rí tó ṣẹlẹ̀ jáde kúrò ń bẹ̀ sídìnnà ńlá ni ọba tó síbẹ̀ ni jẹ́ fọwọ́ ẹ síbi tó yẹ kọ́ ọ gbé o jókòó sí jẹ́ síbi má débi igi yìí o àtiwọ́ àtìyàwó ẹ o àtiwọ́ àti arábìnrin tí mo dá sílẹ̀ pẹ̀lú ẹ̀ ọ́yá ṣètọ́ ní tẹ̀lọ́ bá wọn pé ṣé rí ibi tọ́lọ̀ ń yín ni kẹ́ má dé yẹn ṣé jẹ́ rọ́tìlẹ̀ kólé dì yẹn o wọ́n mú lè kó la ayẹ́bìlá igi kan ní kése ní tẹ́ ti fi lè débi igi yẹn ẹ wo bíbí ṣe dùn tó ẹ ní kúrò ń bí mọ́ láéláé ẹtùmọ̀ àjẹ́ ọlọ́lá rẹpẹtẹ tọ́lá yìí ní parun jọba síbí nìyẹn ọlọ́run ní máa ṣe nǹkan kan èṣù tí ò dá yín síbẹ̀ tí kì í ṣe olóyún níbi tẹ́wà ó dẹ̀ wá tàn yín ẹ̀yin náà dẹ̀ wá gbẹ̀sán jẹ ṣètọ́n bọ́dà ṣe ṣe sọ́lọ́ ní kọ́ máa ṣe ọlọ́run dẹ̀ kò fi kan ṣe méjì fún wọn ó dẹ̀ ní kan méjì jáde kúrò nínú ọgbà àlùjáná yẹn ayé yẹn nìwọ náà wá wà yìí ọba tó dá wa síbi sọ bí ayé ṣe rí fún wa ó dẹ̀ tó ń ta máa ṣe bí àti tá àgbọ̀dọ̀ ṣe yìí ìwọ́ wá débi tán àwọn èèyàn kan wá pláàni oríṣiríṣi nǹkan kan wá gbé kalẹ̀ fún ẹ wọ́n nílé iwọ ilé nílànà ìwọ́ náà dẹ̀ wá gbà kí àwọn náà dẹ̀ ilẹ̀ àbọ́lọ́hùn wọ́dà nígbà tó ojú ẹ bá là ó nígbà tó bá dénú ní adọ́rùn mòótọ́ àwọn kọ́rọ̀ ẹ jẹ́ adọ́rùn mòótọ́ tètè táyé mòótọ́ ká kò wá láǹfààní àti lè dúpẹ́ níjẹ̀gbẹ̀rẹ̀ káwọn àá kò lè dúpẹ́ fáwa kò lè dúpẹ́ fọlọ́run tó lò wá tó fi láǹfààní àti gbọ́ tí wọ́n náà fi yí ìpinnu rẹ padà. ẹni tó ń wá sí lọ́wọ́n láyé lọ́nà tó wá kẹ nínú àwọn kẹta yé ìkẹ́ di méjì fún ni. àbí ọlọ́run bá kó jọ kó túbọ̀ ṣàlékún àánú ẹ̀ fún wa o má gbẹ̀sán jẹ pẹ̀lú ibi tó wà o ọ̀fọ́lọ́ ń bẹ má gba ẹ̀sán jẹ pẹ̀lú ibi tó wà yẹn o ibi tó wà yẹn kò ní ọ̀la o kò lẹ́yìn kò látúbọ̀ tán o kò látúbọ̀ tán o eré orí ìtàgé lásán ni o film trick oní gbogbo nǹkan ṣe ń bẹ̀ yẹn o ọ̀la kò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ bísínẹ̀sì àtọ̀rọ̀ ṣe àtọ̀rọ̀ kọ́sísẹ̀ǹsì à ń sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba lórí ilẹ̀ ayé kì í ṣe pé wàá ṣe ètò òun ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó ní kálukú máa gbà wọ́n ti wá tẹ̀lé wọn gba bíi tí ò ń ṣọ̀nà nígbà tí wọ́n kì í ṣe ọmọlẹ́yìn èṣù ìbọn ọmọlẹ́yìn ọlọ́run ọmọlẹ́yìn ọba tó dá ayé àtọ̀run ni wọ́n ọmọlẹ́yìn òjíṣẹ́ rẹ̀ tó rán sí wa tọ́lọ̀ yẹn ni wàá ṣe oníṣètèṣù àbí ọlọ́run bá kójọ kó túbọ̀ fi eléyìí kó máa jẹ́ foundation tá ìrànra wa létí ní àsọtúnsọ kó bá lè dúró sọ́kàn kọ̀nàmọ́ kó jọ kó túbọ̀ jẹ́ kí oríire kó kárí gbogbo wa lápapọ̀ àrọ́gbọ̀n ẹ̀dá kò sí àwọn bàbá wọn lè yorùbá ní bàbá gúnyán nínú ojú àbí sáà roka nínú epo ẹ̀pà ẹni máa yó ààyò wọ́nà ti ẹ̀gbọ́n yorùbá kò sí ni kò sí ni àwọn anábìá ọlọ́run tó súnmọ́ ọ̀sọ̀ jù wá lọ wọ́n sọ sọ sọ sọ ńgbà náà àwọn kan ta kò ní pé sẹ́ àná àwọn máa ṣorí ìpè ní sẹ́ ah wọ́n dẹ̀ ṣe ọlọ́run ti ẹ̀fí sígínà oríṣiríṣi hàn sí ọ̀sẹ̀ àwọn pẹ̀lú ẹ̀ ẹni àkọọ́lẹ̀ orí bó bá ti wà fún oṣù tẹ̀lé sọ fún wájà tó bá fẹ́ sọ̀rọ̀ kò ní gbọ́ fèrè ọlọ́dẹ fèrè àwọn onítorí fún un gbọ́ pé ọ̀nà nìkan pọ̀ tó máa wá pa ọ láwọn rẹ̀ tó kì í ṣe máa wá bò tó mọ́lẹ̀ olùmọ̀padà wa gbogbo ìṣe ń ṣe àwọn balẹ̀ Israẹli ṣekúṣe tó ń jẹ gàba ní wọn lórí ẹnìkan ṣe ń bọ̀ tó máa stọ́ọ̀pù gbogbo kínní yẹn ọkùnrin dẹ́ni fáwọn òru kan náà àwọn Amẹ́ríkà ti gbọ́ tipẹ́tipẹ́ tó fa gbogbo àwọn gbogbo àwọn táwọn bá ti ní wọ́n ń gbére káwọn bẹ̀rẹ̀ sí kọ́ńkà wọn káwọn máa destroy ilẹ̀ irú ẹ̀ náà ni sí àwọn ènìyàn náà gbọ́ títí láwọn náà gbọ́jọ́ kí ní àná tó bá fi ní ó dá gbogbo ọmọ tó bá ti wá bí nìsí tó bá ti jẹ́ ọmọkùnrin ẹ máa pa wọn ẹ mọ ìyẹ̀gbà tí fìrànù fi pa ọmọkùnrin tó bá ti yọ nínú ilé kan fún wọn bímọ báyìí àwọn ẹbí yẹn ọmọ akọ́kọ́ sáré nǹkan dé bá wọn pé àwọn ọmọ ogun fìràánù ti dé wọ́n ti gbé ọkùnrin lẹ́yìn bí ọmọ yẹn rè óyá ẹ̀pá óyá ẹ̀pá óyá ẹ̀pá Allahu Akbar. ṣùgbọ́n wọn ọba fẹ́ fi ránṣẹ́ yẹn kò tí ì nígbà tó ń fi ń pa ọmọ káàkiri yẹn nǹkan tọ́lọ́run ẹnìkan ò tẹ́lẹ̀ má máa rò pé ẹnìkan fọ́ bùkù ẹ mọ́lẹ̀ ogó ti ẹkọ́ ogó ẹgbọ́gbọ́n ìdí ìdí tó wáyé pátọ̀dọ́ lọ́nu tí ń bọ ẹnìkan lè fọwọ́ bò ó ń tàn ẹ̀ ní ẹnìkan ní kápá lè fọwọ́ bùkù ẹ tó ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n fi gbá ẹ ní irọ́ ni. ìgbà tí fìrà tí ọlọ́run máa ní kí ànábì Ìsá dé káì alẹ́ ìsọ́lá obìnrin tó máa ń sábà kó síyàn lórí pé ẹ má gbà ó ẹ ṣe báyìí ó ló tún sọ fún pé ah, jẹ mọ́ òru pé bóyá ká gbọ́ mọ̀ ìsọ́jọ́ ẹ ti mọ̀ tán ẹ̀rọ tán pátán náà ni ẹ̀tọ́ fi tán ìyá rẹ̀ àtàwọn ẹbí náà ẹ̀wò bá kúkú ní káfílẹ̀ sílé náà wọ́n máa pàǹpà pupa ìṣẹ́dá ara kọ́ wá pọ̀ mọ́ wá ṣojú wa ẹ̀kan pákó ẹgbẹ́ sínú ẹ̀ jágbó lórí omi tọ́ kọfọ́lọ́ ń ṣọ́ ìtọ́lọ̀ ń bá ní kó lọ gúnlẹ̀ sí bóyá ló kejì ló lọ ní bóyá bí kan ẹwọ mọ́ká wá bí mọ́ wá fún rárá wá wọ́dẹ̀ wá gbà ọ lọ́wọ́ wá báyìí wọ́dẹ̀ máa pa sójú wá àṣẹ ń pèlè fìràánù lọ́lọ́run bá ń ní kí omi máa gbé ọmọ lọ àwọn ọmọ ogun ẹbí tí wọ́n ti ń káàkiri náà ti rí ah kó tí wọlé lè kí ló wà náà mẹ́ẹ̀fẹ́ ah ọmọ ah. rí ah abáre àti omi gun àwọn bàbá gbèlè fún ni sọ fún ìyàwó ẹ̀gbọ́n mọ́kànlá tó wà ṣùgbọ́n kì í ṣẹlẹ̀ kankan ló bí nínú mi omi ló gbélé wa ìyàwó ní pé à ó ti dà tí ká ṣe lé ìdọ́mọ́ ọ̀hún tí ká sọ́jọ́ wọn ọmọ tí wàá délé yẹn nìkan kò lè kílẹ̀ mọ́ ẹ̀hún ọmọ tá a bá dẹ̀ tọ́lọ́ ni wàá bí ṣé olóòtú máa wà náà wá rẹ̀ ẹ̀rọ tọ́lọ́ fẹ́ ṣe ló fà tí fìlà náà fi pàtó fún anabi musa kí ni àná ká alámùnú rẹ̀ bí kàfé náà wà nídà wọ́n lè bí kàfé náà mi ní ọmọ rẹ̀ kàfé náà kì í ṣàwọn aláṣẹ olódò wa ń bì ìta ọ̀fẹ́ ọmọ ni ìwọ ló tún wá dé lórí táǹkì yóò dá ìwọ ló tún dé ó mọ yọjú tó lù lọ́dọ̀ aláàfin bí gbogbo ẹ̀ tó mú wá kọ́ wá fún ànábì musa lọ́mú ọmọ kókó ta ló fẹ́ fọmọ ẹ lọ́mọ àwọn aráàlú tó máa ń fọmọ lọ́mọ lásìkò gbà náà tó máa ń gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀ agbowó lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ bá fún lọ́mọ lọ́mọ ó sì tọ́ nínú ṣẹ̀rí àdìsí yàn sì tọ̀ ọ́ tóbìnrin tó ń tọ́ ọmọ lọ́wọ́ nínú tó lè ṣe tó lè gba owó ẹ̀ tí ò ṣe haram nínú ṣẹ̀ríà Islam pẹ̀lú pé wọ́n pè ẹbí ilé kẹta lẹ́kẹrin kó wá máa fọ́ ọmọ lọ́wọ́ àwọn dẹ̀ máa san owó fún ẹ yẹ kò lè ṣe ẹ̀ gbowó iṣẹ́ ẹ̀ lásìkò gbà náà ni wọ́n ti ń ṣe náà ti pẹ́ ìrànà ẹ bá mi fọ́ká sílẹ̀ ẹ bá mi wọ́n ti lè pọ̀ ọmọ káàkiri ọmọ yìí ń sunkún jù gbogbo wọn ń dé ọgbọ̀n tí wọ́n dé gbọ́n wọn ni wọ́n ń ṣáì láti rò pé ó yá táwọn bá ti gbẹnu ti báyìí mẹ́ẹ̀ẹ́ àti gbẹnu padà Allahu Akbar títí tọ́lọ́run fi ní kẹ́nìkan wá lọ́mọ bá ó jẹ́ mọ́bìnrin kan nínú ìlú ó tẹ̀lé fọmọ lọ́mọ ọlọ́run dẹ̀ kẹ́gan nípa jẹ́yàn ẹ̀ẹ́ ẹ̀yẹ́dẹ̀ fọ́n wá ọlọ́run wá di etí fìràn ó di làákàyè kò jẹ́ kó béèrè pé ọmọ wo ni wọ́n ń tọ́ lọ́wọ́ tí ọmọ ìjẹ̀bi ń sẹ̀ tọ́lọ̀ ń fẹ́ ṣe tó bá ti fẹ́ ṣe ó fẹ́ ṣe náà nìyẹn kò béèrè kò ní béèrè tó ní tọ́lọ̀ ń fẹ́ parí bó ṣe dé báyìí ó yá àwọn náà ti àwọn tó ti wá láti jọ yẹn kọ́ bọ́mọ ṣe gbẹ́nu sí báyìí àbí fẹ́ fẹ́ fẹ́ ọlọ́hàtúwàá ìfọ̀rọ̀ bá sọ pé gbogbo tó bá fẹ́ gbà ni màá fún ẹ sórí ìwọ ò lọ́mọ wọn bá mi fọmọ ilé ìlọmọ gbogbo oye tó bá fẹ́ gbà ìyá anábì musa ló padà wá fọ́ mẹ́ lọ́mù aláhàtúwà ó tún wá ń gba owó lọ́wọ́ fìránà apààyàn ìwọ́ ló fẹ́ di iṣẹ́ ọlọ́run lọ́wọ́ wọláhì ó fẹ́ lálàṣẹ ara ẹ̀ apá ẹ̀ òǹkà kò tó bẹ́ẹ̀ títítítí tọ́lọ́ fi wá ní kí anábì musa padà wá di ẹni tó wá ń pèpè fẹ́ sí i ìgbà tó wá bẹ̀rẹ̀ kó ń fò dodo hàn tó ń ṣàlàyé òdodo yẹn ibi tó àti fẹ́ràn ti ní pọ́blẹ́mù yẹn torí ẹ̀ gbogbo closeness wà àtìyàn mọ̀ sacrifices yẹn fún ẹnikẹ́ni wá rò pé torí pé àwọn ènìyàn láìkì mi torí pé ẹ̀kọ́ wá torí ẹ̀kọ́ wá wọ́ ẹ̀sìn yẹn lẹ̀ rárá o tábàjọ́ ń ṣe torí tọ́lọ́hún tó pè yá bá fẹ́ dínkù wá torí tọ́lọ́hún ọba tó ní ẹ̀ ò ní fi ẹ́ lẹ̀ ìwọ́n wá rò pé o fẹ́ relationship wa tẹ́ni ọ̀fẹ́ kí kankan ṣẹlẹ̀ sí ẹni ẹ wá ń ṣe tí ọlọ́run ò fẹ́ ìwọ náà wá kọ́ntínú ìrìn àjò ẹ pẹ̀lú ẹ̀ wọn náà ti jọ wà ti pẹ́ gan. anábì Musa alẹ́ sọ́lá tó sọ ọ́n rántí gbogbo dára tí Fìràwọn ṣe ṣùgbọ́n rántí ọba tó dáhùn tó lè dá Fìràwọn nígbà tọrọ débi sísọ ó bẹ̀rẹ̀ sí ṣáde ah, ọ̀gá kílódé ní dájú kírísítẹ̀ ní kan máa pa àwọn èèyàn kiri báyìí papò pa àkójá akílétẹ̀ ń gba ilé àwọn èèyàn akílétẹ̀ ń gbé gbèsè lé dúkìá oní dúkìá akílétẹ̀ ah, ń gbéyàwó yàwó akílétẹ̀ ah, ah ah kílétẹ̀ kan ní kọ́kọ́ dídí lọ́pọ̀ àwọn èèyàn wá fẹ́ẹ́ dáhùn sínú ẹsẹ̀lì ah àkójá tẹ̀ ń ṣe yìí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ah ẹnì kọ̀ọ̀kan sọ bẹ́ẹ̀ sí mi rí ẹ̀dá kan ah. ló were bí ìtàn ló kúrò ní pé ọlọ́run mo tó dá ayé àtọ̀run yẹn òun náà ni anábì musa lè sọ̀rọ̀ sọ̀rọ̀ ló júwe fún fìràhùn jọ́jú ní àná fìràhùn ò gbà náà kò gbà ní àti bí ìbéèrè láwọn wọn ti rí kọjá ọlọ́run yẹn là ń kí ewu ọ náà lónìí tó gbà flashback tó bá tó nítorí ká náà náà tó lọ gbogbo wa ká ó lè fara o lọ́ka kí ló gbẹ̀yìn gbogbo ọlá tó ní gbogbo òkìkí gbogbo ọ̀rọ̀ tó ní kí ló sọ ní bẹ́ẹ̀ èmi tó pé kò ṣe tọ́lọ̀ wọn. kí ni wọn náà wá ẹsẹ̀ tó fẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ láì sí ti lọ́n tí ẹkùn tọ́lọ́ ń dá lọ́n sí i ló dá ń pè é kúrò náà nìyẹn. òṣìṣẹ́ kankan nínú táà ṣe ní ìfúlàmù pé à ń gbogbo wa ẹ̀mí wa à ń darí ẹ̀mí wa padà sọ́dọ̀ ọba tó ní wa nítorí ẹ̀fẹ́ ká ṣe òun náà ní ìtòyẹ ká ṣe. mímọ̀ ọlọ́run ó pàtàkì púpọ̀ méjìlél mímọ̀ ọlọ́run ó pàtàkì púpọ̀ òun náà ní àlàyé tá à ń ṣe fún wa bọ̀ a ṣàlàyé fún wa nípa àkọ́kọ́ náà mímọ̀ àwọn orúkọ ọlọ́run àti àwọn ọ̀rọ̀ yìí yẹn والمقصود سادة باليرو أتسوايا فعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك أتفيري فوالسة يوكجا إيا ما رأيت الله أبا فلوان فذكر الله بسعة رحمة مؤتي بالرجاء فذكر الله وبشدة النقمة موجب للخوف ولنا على الشرف والمقصود بالتعبد بأسماء الله وصفاته أنت أكبر wípé ìyẹn a máa sin ọlọ́run التعبد ìyẹn a máa sin ọlọ́run بأسماء الله pẹ̀lú àwọn orúkọ ọlọ́run وصفاته ìyẹn a máa sin ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run kí la gbàlérò pẹ̀lú ẹ̀ yẹn ní tàbí sáré ṣàlàyé ní àárọ̀ yìí tí wọ́n bá tó ṣẹ́kù yìí. تحقيق العلم تحقيق العلم بها وفقه معانيها والعمل بها àkọ́kọ́ nú ẹ̀ ni pé afẹ́ kọ́kọ́ máa tàkíkò lè àlè afẹ́ máa mọ̀dájú ta ló ń jẹ́ ọlọ́run a nímọ̀ nípa ta ló lọ́wọ́ ta náà sábàtì mọ àwọn ọ̀rọ̀ yẹn àwọn orúkọ àdúró yẹn ẹni tó tórúkọ yẹn jẹ́ ẹni tó tó ìròyìn yẹn gbà fọ̀hán ló lè mọ̀ lórí àṣeyọ̀hún you can kò sẹ́ni tó tóró gbà ọba lọ <laughs> ẹnìkan kan tó tó jẹ́ àròzáàk ta ló tó jẹ́ ọba tó ń pèsè jẹun fún gbogbo àgbáńlá ayé àti náà lò ta bùkátà sí tó ṣe kalẹ̀ fún wa tónúkálukú tónúkálukú ń lò nínú ọlá ọlọ́run nínú àǹfààní ọlọ́run ó kọ̀ pọ̀ níbi kan níbi kan lọ ní ta ṣì nǹkan yẹn lẹ̀ ọlọ́run iléeṣẹ́ Dangote tó níbẹ̀ ó ń ta fún wa ní àbẹ́bẹ́ ẹ̀kọ́ lẹ́nu kan bá ṣí ní epo ládùúgbò lónìí ó ti ní elita epo tó fẹ́ fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ó ti ní iye elita wọ́n máa ń ṣí bẹ́ẹ̀ ó yẹ ṣẹ̀ṣí ní epo yẹn nù ó ti ní iye bóyá bóyá five thousand litres ló fẹ́ há lọ́fẹ̀ẹ́ lápẹẹrẹ iye elita tí wọ́n bá ti tán tí wọ́n á níjà náà bá tún yóò lè tó fún ìbẹ̀rẹ̀ iṣẹ́ wọn àti ya fún wọn ní wíwá bíi three thousand litres wọn àti yíyí ta wọn àti sèmù tó kù ẹgbẹ́ dàdé pé tí mọ́tò mi bá ti ń dé tọ́kadà mi bá ti ń lọ sí ń ara wọn ẹ̀fà ó ti tán ah èyí ti gbà ń bẹ̀ ah ìwọ́n náà gbà àbí náà gbà ń bẹ̀ yìí ah ìbí náà gbà ń bẹ̀ ẹ̀bí tán ni orí ọ̀fẹ́ já sílẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀ tó sẹ́ni tó tó ṣí àfọlọ́hùn àfọlọ́hùn tó bá ti ń gbọ́ àwọn ìròyìn yẹn wọ́n mọ́ mọ́ta ló ń jọ lọ gbogbo bí tán ń pè ẹ́ tán ń tàn ẹ́ lọ ọba yìí ó rí ọ̀fẹ́ kọ́nà fẹ́ fún ẹ́ńdẹ̀ o tí bàbá bàtà ni o ọba ti connect ẹ níbi kan máa dá padà nítorí jẹ́ wàá pọ̀ <laughs> ó tó bẹ́ẹ̀. torí díẹ̀ yìí afẹ́ kọ́kọ́ mọ ta ló ń jọ lọ ẹ̀kúṣẹ́ afẹ́ mọ ìtumọ̀ rẹ̀ afẹ́ nímọ̀ nípa àwọn orúkọ àti ìròyìn ọlọ́run adẹ̀fẹ́ wọ̀fẹ́kìlú máa ní ìhà afẹ́ mọ̀túnmọ̀ ẹ̀yà fẹ́ gbàgbọ́ yé máa nà yẹn gangan alhaju ta ló ń jẹ́ ọba bẹ̀mí ọba tí a gbọ́dọ̀ máa fi kúrò yìí sábàtì fi lè ròyìn ẹ̀ pẹ̀lú ikú òyìnjẹ́ ọlọ́run láéláé ah, wọ́n máa sọ pé wọ́n pa ẹni báyìí ẹni tẹ́ náà pa yẹn ó jẹ́rọ̀ ó dòótọ́ ẹ̀yọ́ kúrò ní kojú ọlọ́run yìí alẹ́kọ́ọ̀dìrò ọba tí ò sí sápá rẹ̀ ọ̀ká wọ́n mọ̀ tó fáwọn ọ̀tá wọ́n lágbájá ẹni ẹgbẹ̀ lọ́lọ́wọ̀n ọ̀tá dẹ̀ mú wọ́n mà ní líṣà bí wọlé kí ló dé tó fi wọlé àwọn olóńlẹ̀ tó kó yẹ kó wọlé náà ọlọ́run ọba kì í ṣọba tẹ́nìkan bá halẹ̀ mọ́ àbí tẹ́nìkan bá wá mú àbí tó máa wá bínú pé á pẹ̀lú nǹkan táà ní ilé ìṣẹ́ fi máa dẹ̀ bínú wọlẹ̀ àbí máa dẹ̀ bínú di omi àbí máa dẹ̀ bínú di kíní kan ààrà ò rárá rárá torí pé ó ní kápá lórí gbogbo nǹkan lórí gbogbo ẹ̀dá Allahu Akbar alkohol ọmọ olùgbòrì ni ta ló ti tó bẹ́ẹ̀ tó fẹ́ sọ fún ọ̀fẹ́ borí ọlọ́run ó lè di bíbí ọlọ́run ó tó bẹ́ẹ̀ ṣètọ́ ni bó ṣe ń jẹ ayakuya tó ó ti tó bá ó ti tó bá pátápátá torí pé ó náà ó mọ̀ tẹ́ ń gbọ́ má fi ọlọ́run ọba wa táwa mùsùlùmí jọ́sìn fún má fi yí nǹkan kan má kúrò ń bẹ̀ wọ́n náà padà rí pé ń bà tó fẹ́ sọ wá fẹ́ fẹ́ máa scam wa wá lọ́nà kan náà náà jọ ń sìn irọ́ ó ti yàtọ̀ síra wọn ọba yẹra yẹ ọba tó láyé àtọ̀run ọba kan ṣoṣo tí ò wọn tẹ́nìkan bí ọlọ́ba táwa ń jọ́sìn fún un tó dá gbogbo nǹkan pátápátá látòkè délẹ̀ tó dá àwọn tí wọ́n ń sìn yẹn tó fi fẹ́ dápọ̀ mọ́ tiwa ọba yẹn làwọn ń sìn òun làwọn ń jọ́sìn o gbọ́dọ̀ mọ ìtumọ̀ ẹ̀ o gbọ́dọ̀ ní àgbọ́yé ìtumọ̀ àwọn orúkọ àti ìròyìn ọlọ́run ní ẹ máa fi ẹlọ́kàn balẹ̀ dáadáa láti lè túmọ̀ bó ṣe bọ́lá ẹ ṣe tó lọ́dọ̀ ẹ̀ nínú ẹnìkan ṣe dáàmù kò wá ṣe mọ́ gbogbo ní táwọn sọ yóò yí tẹ́lẹ̀ kó tó ń gbà tó ṣe náà ọdẹ̀jẹ̀pọ̀ náà ní ìsìlámù náà lé ní rẹpẹtẹ tán mọ̀túnmọ̀ ọlọ́run tán mọ̀tí àgbọ́yé orúkọ ọ̀rọ̀ ọlọ́run òye wọn kódà wọ́n sì pọ̀ nínú àwọn ìmọ̀ọ̀mù rẹpẹtẹ ìmọ̀ọ̀mù tó ń ṣoògùn ń ṣáájú kò mọ ọlọ́run tó bá mọ ọlọ́run á mọ̀ kó ṣòro tó dé bẹ́ẹ̀ nìyẹn tí kì í ṣọ̀rọ̀ tí kì í kò ní jó ògùn ló mọ́ máa rẹkọmẹ́ndì torí pé ìlànà ògùn kìí ṣe ìlànà tọ́lọ́n àti òjíṣẹ́ kìí ṣọpọ̀ ló máa náà máa lọ bẹ̀rẹ̀ ṣe kìí ṣe kó máa lọ tẹ̀jẹ́lẹ̀ pa owó padìyẹ pa pẹ́pẹ́yẹ pẹja àrọ̀ ìyẹn kọ́ ló máa lọ ṣe mọ́ láti fi ṣe àjò kò nídìí yẹn ọ̀rọ̀ yẹn ti kàn jù àníyẹn ọ̀tá o kí ló dé wà lọ́n ṣe má darí kàn ó nídìí àwọn àdúrà wà táwọn bí ti kọ́ wa sallallahu alaihi wasallam àdúrà ni wàá máa ṣe wallahi mí ẹ̀ mọ́ bọ́ta ń ṣe fẹ́ pọ̀ tó tó àbá padà lẹ́yìn àwọn kan ṣe wọ́n wallahi nǹkan ṣe wọ́n tó dájú ni tí kì í ṣe pé ṣé lóòótọ́ ní pé nǹkan máa ṣe wọ́n ẹ̀dẹ̀ ṣúọ̀ rárá ó dájú ṣáká ni ẹ ti wà nínú Islam ṣé òun dá òtún ọlọ́run ló fi rò pápá ọlọ́run ọ̀ká àwọn àtá ẹ̀rọ pé wà èṣù ló fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀sìn wọn ọ̀rọ̀ kó fẹ́ bèṣù lọ́rẹ̀ tí wọ́n ní kó lọ máa ṣe ogun máa lọ ṣe ara máa dárí kàn ní dárí papá papá wọ́n máa lọ pọ̀pọ̀ a lọ máa jágirẹ ní gbẹ́rẹ́ lórí máa lọ mi kíní kan a lọ tójú bọ̀ kankan a lọ bọ́ra sílẹ̀ ní òhò máa lọ fẹ́ ní gbé kan lẹ̀ gbígbẹ́ gbogbo ilé tó ń ṣe yẹn òun tọ́lá ní èṣù ni ò wà á kàn ṣàlọ̀ ọlá wàá ṣe náà fílà wàá dẹ̀ bí ọlọ́run ọlọ́run àwọn tó bá pa àwọn tó mórúkọ wọn ni wọ́n dárúkọ wọn tó bá dẹ̀ jẹ́ pé àwọn tó mórúkọ wọn ni kó gbogbo àwọn táyà pọ̀ ogun ipò wàhálà ipò ọ̀tẹ̀ ipò ìlara ipò kí ló dé gbogbo àwọn tí wọ́n kọjú ogun tí wọ́n kọjú ọ̀tá tí wọ́n kọjú àtàtì tí wọ́n ṣe lè báyìí pẹ̀lú mi Allahumma kfinihim bima shita tó bá pín yẹn náà nìkan ló bá há sórí ọmọ ìhò ti tó ó ti tó kọ̀bẹ̀rẹ̀ sí pé láì mọ̀ yẹgbà Allahumma kfinihim bima shi'ta Allahumma kfinihim bima shi'ta Allahumma kfinihim bima shi'ta ó ti kó wọn sí ó ti wọ́n fúnra rẹ̀ wà á gbúrò gbọ́ kọ́dà ń pà tó bá bá ẹlòmíì wá gbá ọtí máa tẹ ní ìdẹ̀jọ́ ní gúrú ràpọ̀ àà ní gúrú ràpọ̀ ó wà nínú àwọn ọ̀tẹ́ burúkú burúkú ní kọ̀rọ̀ ó lè àdúrà mọ̀ lórí ìdí èyí téèyàn bá mọ ọlọ́run kò ní òun títí máa lọ máa ṣe nǹkan mí pẹ̀lú ẹ̀mọ́ àìmọ́ láwọn ní kí a máa rò pé sápọ̀ ọlọ́ndẹ̀ kábí ní báyìí ṣe ìrìn ní tẹ́tẹ́ ilé bọ́ báyìí àìmọ́ láwọn ni ọ kò mẹ́ni tó ń sìn ni ọ wọ̀lẹ̀ àmọ́lù bí i ìhà tó bá ti wá mọ̀ ọmọ àfà orúkọ ọlọ́run yẹn ṣeré mọ́ tó bá ti mọ ọlọ́run ọ́gbìlì tó bá ti mọ ọlọ́run má fi àwọn orúkọ ọlọ́run yẹn má fi wọ́n ṣeré mọ́ bẹ̀rẹ̀ sí máa ní tọ́wọ́n ń sàkínà bẹ̀rẹ̀ sí sà wọ́n bẹ̀rẹ̀ sí fà máa kà á ṣáàtì jẹ́ àti mo ló nira sí nǹkan ní agbára ẹ̀yẹ bẹ̀rẹ̀ sí ṣe yàrá zak yàrá zak yàrá zak yàrá zak yàrá zak yàrá zak máa fa orúkọ ọlọ́run ọba pé máa fi wọ́n pè ọlọ́run máa fi wọ́n pè ọlọ́run ọba tí ń pè dárí lókè fún ni ọba tí ń ṣínà fún ni lọ́hàfíọ́ máa pè ọba tí ń tani lọ́rẹ̀ máa pè ya hayyu ya qayyum bi rahmatika astaghfir aslih li sha'ni kullahu wa la takilni ila máa pè máa fọ orúkọ ọlọ́run yẹn pé máa fi ròyìn yẹn pé pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run àná ńlá ìdẹ̀kùn ajé ìdẹ̀kùn ajé láti pé kan kan ló bí Dangote rárá o ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ́dàrú ní kálukú wa tá a fẹ́ ní láyé nítorí dájú níta máa ní ìjọra wa lọ ṣùgbọ́n tiẹ̀ náà tiẹ̀ náà wàá ní tiẹ̀ sára máa tù ẹ́. tílẹ̀ ò ní fún mọ́ ẹ̀ pínpín tó bá ti mọ ọlọ́run tó bá ti ń di pé ó ń fẹ́ fún bẹ̀rẹ̀ sí pé ọlọ́run sọ tuntun ti dé ẹni ò lẹ́lẹ̀ mi tí mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ torí wọ́n ló ní gbogbo nǹkan yẹn mo wá tún wá tọrọ lọ́dọ̀ ẹ̀ báyìí máa lu àwọn orúkọ ọlọ́run yẹn ṣógun ló dé ni máa pe ọlọ́run sínú tó wà fi pè àwọn orúkọ ẹ̀kúnlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣọ́dá yẹn ló dé ni lè rú wá ẹ pé ha ọlọ́run mọ́ màjẹ́ kọ́lá ilẹ̀ ọmọ ó mà ti dé báyìí ó ti kalẹ̀ màjẹ́ kó kalẹ̀ ẹni tí wọ́n máa pín gbà náà lọ́lọ́run gbogbo nǹkan pátá láyé máa lu àwọn orúkọ náà àti ròyìn ẹ̀ àwọn tá a fẹ́ mọ̀ nǹpa ènìyàn lára àwọn àǹfààní ènìyàn ẹ wá gbọ́ afọ́wà wa ń ṣe lálàyé nínú táǹkà mi pé wọ́n ní famin asma illah famin asma illah nínú àwọn orúkọ ọlọ́run ọba

wàrúràhmà wàlàádì bí kéèyàn náà máa lo mímọ̀ ọlọ́run ọba ní ọba àlìálẹ́mù àlìádámù òun ọba tó mọ̀ nǹkan tán kí wọ́n náà wá gbàrò yìí pẹ̀lú pé èmi náà fẹ́ yá láì máa kàn fẹ́ kọ́ lọ́wọ́ fún mi ní mímọ̀ fẹ́ máa lo ìmọ̀ èmi náà fẹ́ ní ìmọ̀ ṣùgbọ́n má gbàgbé gbogbo ohun tó bá ní díẹ̀ nínú tọ́lọ́wọ́n ọba díẹ̀ nínú mọ̀ tọ́nà fún wa láyé olùwọ́nà ní díẹ̀ nínú ẹ̀ kéèyàn pẹ̀lú pé kó náà jẹ́ onímọ̀ ọlọ́run ọba fẹ́ràn bẹ́ẹ̀ kó má jẹ́ aláìmọ̀ kan nínú orúkọ ọlọ́run dẹ̀ ni ní ọba onímọ̀ ọba tó mọ̀ ọ́ tán lágbájá náà ọlọ́run kẹ̀wé náà ní àwọn òròyìn tó dáa ni fi ròyìn ọlọ́run lọ́ba àjọkẹ́ ayé ó kọ́ máa tiẹ̀ sọ́dọ̀ náà wípé lágbájá yẹn láàánú máa ń kẹ́yàn da dáa púpọ̀ kò dáa kan fi ọ̀dà dúró yẹn ìròyìn ọlọ́run ọba ní orúkọ ọlọ́run ní arahman ilé tán látara arahman tí wọ́n náà bá jẹ́ ní tó yẹ pé kẹ́nikẹ́ni tó láwọ́ tó láàánú tó máa tútù àwọn èèyàn tó máa ṣàánú àwọn èèyàn ìwọ́n náà gbà nínú orúkọ ọlọ́run ló ń lò yẹn ó dáa bí ọlọ́run ọba fẹ́ ní tó ń ṣe yẹn tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí ni wọn náà ń jáde nínú orúkọ àbí nínú òròyìn ọlọ́run bákan náà nínú ẹ̀ náà ni al-adilu kí ẹ jẹ́ ẹni tó ń ọlọ́run ọba lọ́ba tí kò ń ṣàbòsí fẹ́rú ìṣọba alábòsí ó lè wọ ni wọn fi ṣalábòsí kí wọn náà wá maintain ẹ bẹ́ẹ̀ gbogbo ibi tó wà báyìí wọ́n ṣáà make sure yìí pé kò ṣàbòsí fẹ́ni kankan ó maintain ẹ pé kò ṣàbòsí fẹ́ni kankan ọmọṣẹ̀ tán ò fẹ́ máàkì iṣẹ́ wọn ó lọ wo bóyá ọmọ tó mọ̀ rí kó wá lọ fún yẹn ní máàkì bóyá ọmọ tí ó ti ṣẹ́ kó wá lọ yọ máàkì tiẹ̀ kó wá lọ ṣèkà fún ó wá lọ bí thirty minutes lórí street ọmọ kan kò wá ránjúmọ́ ránjúmọ́ mistake ó ṣe mistake ó fẹ́ fi judge méjì lórí kíní ó fẹ́ yẹ̀kan síbẹ̀ off ló fẹ́ kọ mistake ló kọ fáàf ó dẹ̀ mọ̀ pé mọ́ tó ń kọ àwọn fẹ́ kọ họ́lákọ̀ọ́ ní sékélé ibi tó ti ń sáré kọṣẹ́ ọlọ́kọ̀ halakọ̀ náà rárára kò lè dìbẹ́ ìdílé má bá fa ọmọ ọmọ ẹ̀ṣẹ̀ kà fún mi minor mistake lélẹ̀ yẹn minor error ni ọ̀rọ̀ bá conduct yẹn kò dẹ̀ máa bá iṣẹ́ ẹ̀ lọ kò ṣàmúkúrò fún lélẹ̀ yẹn ọlọ́run kan bá tó pè ẹni tí ẹ tó ń wá jẹ́ pé yẹ́s àwọn ọmọ eléyìí yẹ́s àwọn tí wá ní wọ́n bu máàkì fún òun kò ṣe déédéé nìyẹn wọ́n ṣàmìkúrò bí àwọn mistake eléyàn kíkì kí yẹn wà lọ dúró de ọmọ tí ní ibi tó ń wà rárá ó ṣe déédé ó gbà nínú orúkọ àdúró yẹn ọlọ́run ọlọ́run ò fẹ́ràn tó ń ṣe yẹn. àbọ̀ wá gba owó ọmọ eléyìí wá bu mọ́tàmáàkì fún a ah! ó ti jẹ haram ó sì ti wá jẹ haram torí ká yìí ta ìwọ kò sí nínú tá ń ta àǹtàmáàkì. <laughs> kí ni ẹ̀kọ̀ máa já kàwé díẹ̀ ni o bẹ́ẹ̀ náà ní lẹ́nu iṣẹ́ ìjọba àwọn ministries káàkiri oníkàlùkù náà mọ báwo ló ń ṣe ń rí owó títọ́ sí halali ni ṣe ò ṣe déédé pẹ̀lú iṣẹ́ ṣe ò lọ́sẹ̀ nu iṣẹ́ àbò ti jí pẹ̀lú director yín ìjọ tó bá débi iṣẹ́ náà ni ìjọ tó bá ti débi òòlọ́ náà nìyẹn kò sí ní àwọn fídíwọ̀ kìí tiẹ̀ tó ń ṣe káàkiri òdì ń gba sálárì kò ṣe déédé pẹ̀lú àmọ́nà tó gbà téèyàn bá ń ṣọ́ gbogbo eléyìí ẹ ti rí pé ìsìláàmù nìkan ló lè jẹ́ kéèyàn balance equation yẹn ní gbogbo ibi téèyàn bá wà láyé wọ́n fi máa ríyàn yìí pé ọmọlúwàbí. wàmíì ha mọ́ yóò dá mọ́lẹ̀ abdùhàlá ọlọ́lẹ̀ ti sọ́ọ̀tì nìyí ó ń bẹ nínú àwọn orúkọ ọlọ́run tẹ́ pé rú ògbọ́dọ̀ lóun náà fẹ́ máa jẹ tó bá fi lè sọ pé ó fẹ́ máa jẹ báyìí ó ti jẹ́ ní àbùkù ó ti jẹ́ ní eégún ọlọ́run nìkan ló dá ní o ìjà kankan gbọdọ̀ sọ́pọ̀ náà fẹ́ máa jẹ́ orúkọ àbírò ìyẹn o kí ni irú àwọn orúkọ bẹ́ẹ̀ ṣé kò wá dáa ẹgbẹ́ ẹgbọ́ ẹ̀rí pé kò yẹ ọmọ ènìyàn ọlọ́run bá ló kàlí gẹ́gẹ́ bí ọlọ́run ọba tó yẹ ká máa sìn kan gbọdọ̀ gbére kalẹ̀ pé ẹ òun náà fẹ́ gbọ́dọ̀ kò yẹ kò yẹ ọlọ́run ló yẹ. mọ̀tẹ̀jẹ̀bù àbí mọ́tòmọ́tò èmi ni mo tó báyìí èmi ni mo jà báyìí tó bá wù mí ni mo lè ṣe jẹni nípa. ká kọ̀ǹtó làwọn èèyàn bí gbàgbẹ́ pàwọ́ alájà wọn ní mọ̀tẹ̀jẹ̀bù ká jẹun pa sọ pé ó yẹ ṣe báyìí ọlọ́run ló jẹ wá ń pa pé ká ṣe nǹkan àdẹ́gbọ́dọ̀ má jẹ́ ó kọ̀máǹdì wa ni instruction ńlá ni látọ̀dọ̀ ọlọ́run pé ẹ ṣe báyìí ó yẹ fi nǹkan báyìí lẹ̀ kẹ́ẹ̀dá kan náà wá sọ pé á ah, pàṣẹ wà lè mìíràn ẹsọ pá láṣẹ ó yá <laughs> kẹ́ẹ̀dá kan wá sọ rẹ̀ díbẹ̀ àwọn fẹ́ sọ rẹ̀ dọ́lọ́ láwọn èèyàn lórí nìyẹn ah. ọ̀dà tó bá jẹ́ olórí gan wàá fẹ́lẹ̀ bá àwọn ọmọlẹ́yìn ẹlòmíì ó ní wọ́n á jẹ wọ́n pa kọ́nà náà sọ̀lọ́ sọ́lọ́ ánú sọ pé nínú tá a fi mọ́ ènìyàn lẹ́ni eré ni pé tó bá fi lè rán ọmọṣẹ́ níṣẹ́ àbí ọmọ ẹ̀kọ́ṣẹ́ lọ́ndà ẹ̀ àbọ́mọ kéwú ní tó bá ti fi lè rán ọmọ yẹn kọ́nà tó fi kọ́ ọmọ bíbí inú ẹ̀ tó bá ti pé kíní yẹn ti pọ̀ jù fún wàá tún ọ̀ràn lọ́wọ́ lórí ẹ̀ ó ní sọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run lé lórí ìṣẹ́ ọlọ́run ká ṣe kò ní ìdíkò kún lọ́wọ́ lórí pé ó fẹ́ bá wa ṣe ó pàṣẹ fún akáṣe ọlọ́run torí ló dá wa ló dá ẹnìyẹn ọlọ́run dá wa ó dá náà ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí kọ́dà ọkọ mi ti sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí ìyàwó ẹ̀ olùlóbi ọmọ ọ̀dọ́ ni ó ń kọ́ máa jàrí ẹ̀ ní tíyàn gbọ́dọ̀ comment ìbẹ́ náà lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà nípò tó ní kálukú dìmú láyé ó ti sọ́dọ̀ ẹ̀dọ́ ọlọ́run ibi tó ń wà yẹn wọ́n máa jẹ àwọn èèyàn nípa ní kankan ṣe bákan wọn ọ̀dẹ́ gbọ́dọ̀ má ṣe wọ́n gbọ́dọ̀ complain pàápàá no comment rárá o ó sì ń gbà òròyìn ọlọ́run ọba jẹ́ ó sì ń forúkọ ọlọ́run jẹ́ ọ bákan náà ní ẹ̀sẹ̀kẹ́bọ̀ ẹ̀dúrúmbẹ̀ fúta èmi ni mo ti tó báyìí èmi ni mo ti dà báyìí lẹ́yìn èmi kò tún sẹ́nìkan rárá o ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ o ìgbéraga ọlọ́run ló tóra rẹ̀ gbéga alikidiri ya olè rọ́bìnà sifatun bihi ibo gbọ́ kansa ní ká dúró bẹ̀ láàárọ̀ yìí fẹ́rẹ̀ fẹ́ gbàtẹ́rà lọ́wọ́ lè sọ́dí ìjàmọ́ lọ́wọ́. takabur lára ẹ̀ náà nìyẹn mo ti ní ẹ̀ lórí ma lọ́wọ́ ìgbéraga ló ń jẹ́ bẹ́ẹ̀ tí instruction bá ti wá ẹni tó rán níṣẹ́ dà ń bẹ̀rù à ń bẹ̀rù ẹ̀dá fẹ́ jẹ fún wọn. ṣùgbọ́n èdè èèyàn láyé ẹni kálukú máa fẹ́ ríra rẹ̀ ní ìdí pé kódà kó jùyàn lọ bá ń lẹ̀ kó lówó jùyàn lọ bá ń lẹ̀ kó onímọ̀ jùyàn lọ bá ń lẹ̀. ṣùgbọ́n ìgbéraga ìgbéraga olóma ń fa tíbi èèyàn fi máa rí pé gbogbo ẹni tó ń bá ti fi nǹkan kan jù lọ báyìí àwọn ènìyàn jẹ́ kankan mọ́ jẹ́ kankan wọn á kàn máa gùn wọn gáragara ìgbéraga lẹ́ máa fi máa rí pé àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtà máa jáde lẹ́nu ẹlòmíì táwọn tó jù lọ ìgbéraga ni àwọn èèyàn máa ń ṣe àṣìṣe púpọ̀ níbi ọ̀rọ̀ abala ìgbéraga yìí náà àwọn èèyàn máa ń rí níri pé àìdọ̀bálẹ̀ kíyàn àìkúnlẹ̀ ẹlòmíì máa ń wò ní wọ́pẹ́ ìgbéraga ni àwọn tẹ́sán òye kódà ọjọ́ ní kéwú àwọn náà tó máa rí kí ní yàn máa wò ní wo bí ìgbéraga ní títí wá ti wá tẹ̀ kí yẹn ní títí tí wá bẹ̀rẹ̀ ṣe tí wá sí ni lọ́sọ̀wọ́rọ̀wọ́rọ̀ yẹn mọ́ lọ́sọ̀wọ́rọ̀wọ́rọ̀ yẹn mọ́ ìdọ̀bálẹ̀ ìtẹ̀kíyàn yorùbá gan pàápàá ní kìí ṣe wà nídọ̀bálẹ̀ kìí ṣe ṣe wà ìlànà ẹ̀sìn wa tẹ̀sìn wa tako ká máa mú oríkèéríkèé ara wa ká máa ṣẹ̀kù fún ẹ̀dẹ̀ wa jẹ́ nítorí kẹ́límọ̀ yẹn kó bá di kó gbogbo ẹ̀ tán oríkèéríkèé ara wa ká máa ṣẹ́kù fún ẹ̀dá ẹgbẹ́ wa olùbẹ̀rẹ̀ kíni olóṣù kíni olùdọ̀bálẹ̀ kíni òkúnlẹ̀ kíni ó kíni so àti tí wọ́n á pè position tẹ nìyẹn wà ó wà lórí ìjókòó ìwọ́lẹ̀ fẹ́ kí lórí ìjókòó ó bùkátà kó o lọ bá ní position yẹn ó ti yàtọ̀ ìwọ́ àlórí ìdúró pàdé ẹ̀ ìwọ́ bá lọ jọ̀bálẹ̀ ìjọba bẹ̀rẹ̀ sí jẹ́rẹ̀ olóṣù káàkiri àìka àgbọ́yé àwọn ẹni eré tàná nípa àwọn nǹkan kan tó jẹ́ pé àṣà ni ṣùgbọ́n tí ẹ̀sìn tako tó máa ń bí káwọn èèyàn máa lanu sọ wóróworó ọba ti rẹ̀ ẹni tó kà fún ẹni tó gbọ́yé tó wá tó ń lóhun tó gbọ́yé. àwọn sábà náà fẹ́ ṣe bẹ́ẹ̀ fáwọn ẹni tọ̀lọ̀tọ̀lọ̀ nígbà tí wọ́n rí àwọn lọ́balọ́ba báwọn èèyàn wọn ṣe ń kí wọn irú àwọn ọba yìí náà lónìí náà ẹ máa ṣe ìjọba káàbí ògán wúlẹ̀ kàràkàrà wọ́n ṣe bẹ́ẹ̀ náà lóríṣiríṣi lánàá àwọn sábà àdìpá anábìkan ah, tó jẹ́ ọ̀gá àgbà tọ́lọ́ ń dìídì ẹran sọlọ́lá sọ̀rọ̀ àkí tó báyìí ṣé kò ní ìdíkà wa náà máa kí ká bàbá rẹ̀ bí wọ́n ṣe ń bàbá ọ̀rọ̀ báyìí gan ọlọ́ṣà ìṣọ́lá bá ní rárá kò tọ́ kàkúmí jáde gbólógbó ẹni tó ń sin ò lè mú mọ́ anábìlẹ̀ lọ bá wọn mú tó tó mọ́lẹ̀ tó kíra kúmẹ́rẹ́ ànábi sàrẹ́sà tó kúlẹ̀ sórí ẹsẹ̀ mẹ́rẹ̀ tó wólẹ̀ sáré balẹ̀ ah, àwọn sọ́ábà rúgbà á nǹkan tí òsè ń ṣe èèyàn bíi tiwa tó ní làákàyè olùmọ pàtàkì ẹni tí ń jẹ́ ànábi ọlọ́run tó wólẹ̀ ẹsẹ̀ mẹ́rẹ̀ rìn àwọn náà máa bẹ̀rẹ̀ sí í ṣe fún wọn àbí ká máa kúlẹ̀ ká máa dọ̀bálẹ̀ ká máa wólẹ̀ fún wọn ìṣẹ́ra máa nira rà ẹ̀kún tó àmì ọ̀rọ̀ àhàdá àyẹ̀sìlẹ̀ àhàdè tààmọ́rùtì mọ́rẹ̀ àtàǹtẹ̀sìlẹ̀ àlè záwòdì hàn tó bá kó bá tọ́ nínú ìṣẹ̀lẹ̀ sáà tọ́lọ́ fún mi níyànjú pé kẹ́ máa kúnlẹ̀ fọ́ra yín kẹ́ máa tọ̀bálẹ̀ kẹ́ máa wúlẹ̀ fọ́ra yín kẹ́ máa forí kiri kara yín kẹ́ máa fi wúlẹ̀ fọ́ra yín obìnrin mi mi bá paláṣẹ pé kó máa ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ ẹ̀ kẹ́ bá mọ bí tó jọkọ lórí aya ọ̀bá yẹn position ńlá ni ẹni ṣùgbọ́n náà irú ẹ lẹ̀ yóò má kúnlẹ̀ kọ́kọ́ ẹ̀ náà kúnlẹ̀ kọ́kọ́ ẹ̀ <laughs> so àgbọ́yé Islam nìyẹn ẹni tí òkúlẹ̀ tí ìdọ̀bálẹ̀ wàláhì kì í kò túmọ̀ gbéraga o ọmọkùnrin tó wá di ẹnu sórí tó wá ń pínlẹ̀ tó ń dọ̀bálẹ̀ ọmọkùnrin oníyẹrí dáwọ́ sọ pé ọmọ ẹni rẹ̀sẹ̀ rẹ̀sẹ̀ ti kọ rẹ̀sẹ̀ ẹni tí ò tẹ̀ tí ò ti ju ọlọ́run. ó gbọ́n táwọn ẹbí ńgbà táwọn ẹbí describe gbéraga nínú táwọn ẹbí tó fi ṣàlàyé tọ́ba ń ta ló ní gbéraga láyé kẹfìrí ní nọ́mbà wán kí yẹn ọ̀rọ̀ dúdú kó tẹ̀ ta ko kí yẹn dẹ̀ ráwọn yẹn kó máa fojú rí náà wọn fún wọn jẹ́ nǹkan kan ọjà máa kankan gbéraga yẹn bí iná náà wá ti dúró ní àárọ̀ àbẹ̀rọ̀ wọn kó jọ kó fún wa ní àgbọ̀ yẹ kúrẹ́ gbélé ìdáfẹ́ ní àgbàdà fún adáfàtà nípa ìgbésẹ̀ fún